bá mi gẹ́ẹ̀tì àgbọn ẹ gba omi àgbọn yẹn ẹ bá mi fi omi àgbọn yẹn gbo ewé làpálàpá pupa àti ewé imí esú ta mọ̀ sí rẹ́rìn kòmí ta mọ̀ sí pákó dúdú bẹ́ẹ̀ ni ẹ gbó méjèèjì pọ̀ pẹ̀lú omi àgbọn yẹn ẹ wá ṣe tó bá ti ṣe tán bá mi ṣe kíni má yẹ kó pọ̀ jù má yẹ kó mi yẹn pọ̀ bá mi mix ẹ̀ mọ́ tùràrí bíntù tó bá ti mix ẹ̀ mọ́ tùràrí bíntù o lè mix ẹ̀ mọ́ cream ó dẹ̀ lè máa lò bẹ́ẹ̀ yẹn ń forí kókó alátakùn jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ni àtàwọn Eh, ó ńlá àjọṣepọ̀ lójú oorun forí kókó alátakùn àwọn gbogbo nǹkan wọ̀nyí jákulẹ̀ ló máa ń fà so gbogbo àmúbọ̀ yẹn ó máa clear bí sínú láì tààlà máa lò ó pé máa open torógùn yẹn máa ṣẹ́ àárín oorun sùn alákàlà yẹn ó máa ṣẹ́ tó bá dẹ̀ ti ṣẹ́ wé máa open also ẹ bá mi gẹ́ẹ̀tì bí yẹn ṣe lọ nìyẹn fún ìjákulẹ̀ also ẹ bá mi gẹ́ẹ̀tì ewé làpálàpá pupa àti kíni ewé ewúro ó di méjì àti kíni o àti ewé efinrin ewé efinrin ewé làpálàpá pupa àti ewé ewúro tẹ́ bá ti bá mi gẹ́ẹ̀tì ẹ̀ tẹ́ bá ti gẹ́ẹ̀tì ẹ̀ bí sínú láì tààlà ẹ gẹ́ẹ̀tì kànáà fúrù ẹ gẹ́ẹ̀tì kànáà fúrù ẹ ṣe lágbo obìnrin tó ní infection àtọkùnrin tó kó àtọ̀ sí tẹ́jẹ̀ máa ń jáde lójú ara infection àti ọkọ àtìyàwó kí wọ́n máa lò ó mo ṣe é ní two in one ó ti yẹ yín nísìnyí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 ó ti yé yín àwọn fìtọ̀ fọ̀gbẹ́ àwọn product wa dẹ̀ ní caterpillar ní transformer ni ó ti yé yín all in one ni miracle leaves ewé ọ̀tọ̀tọ̀ hundred la fi preserve miracle leaves àti mọ́yìn zemzem eh, la preserve senna leaf ó lágbára púpọ̀ jù wọ́n tàyàn lọ́fà ní ìpòyàn wú nẹsẹ̀ wú ni all in one prevention ni treatment ni cure ni ikú nìkan ni kò lè wò tó rán nọ́bì tiwọ̀ ní sọ̀rọ̀ ìfẹ́ inú láyé àti kwanilẹ̀ awa transformer ní weak erection quick ejaculation premature ejaculation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgẹ́ ti caterpillar bẹ́ẹ̀ ni fọkùnrin àtọkọtìyàwó tó ń wojú ọlọ́run bá fọmọ àti fún infection tí òun náà ń balà sí dàlámù sọmúroro abẹ́ntóní spam leakage sọyẹ ní ilé àmù fún ọmọ kékeré àtàgbàlagbà tó ń gbàgbé nǹkan wà effective gidi bulldozer med fibroid fún blockage tube àti fibroid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa ní special package tá a tún máa ń ṣe fẹ́ni tó bá ní diabetics bẹ́ẹ̀ ni within a month sugar máa kúrò nínú system ẹ̀ kódà mo sọ fún yín pé gbogbo àìsàn tẹ́ ń wò yẹn tọ́nà ń dá yẹn lèṣù náà ní duplicate ẹ̀ lọ́wọ́ tó yẹ kó wọ́n fi àìsàn ṣèyàn náà ni aláwọn pákéjì tá a máa ṣe ọkùnrin míì ó lọ ń rò pé ìdákọ́lẹ̀ ló ń dà òun láàmú àbáròbòsá àbó ní demand power ni no bóyá wọ́n ti mú nǹkan ọmọkùnrin yẹn ẹ aròbòsá àti ìdákọ́lẹ̀ ó yàtọ̀ síra wọn àti pé wọ́n mú nǹkan ọmọkùnrin ó yàtọ̀ síra àwọn ẹlòmíì tó lógógóró ó ní pákéjì tá a máa ń ṣe tó bá mú nǹkan ọmọkùnrin bíi sínú láì tààlà gbogbo ẹ̀ máa lọ déédéé wà lè máa gbéná wọlé dáadáa a dẹ̀ ní pákéjì fún ẹni tó pé wọ́n ń dà láàmú àlìjọ̀nú ń dà láàmú àbáwọn alágbára ń dà láàmú ìlọsíwájú òba ètò àwẹ́wà tó legit ètò sàrà wà tó legit ètò àdúrà wà tó legit àwọn alápàdà eight ten nine thirteen fourteen twenty five lẹ́ẹ̀kan sẹ́ wọ́sọ̀pù àbíkẹ́ pè wá sórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five a wà ní mádàgbáyan òkè ògùn òkè ògùn mádàgbáyan ìbẹ̀jú lẹ́kọ̀ọ́ Lagos bẹ́ẹ̀ ni bíi sínú láì tààlà nọ́mbà wa ti wà ń bẹ̀ so tẹ bá ti débẹ̀ bíi sínú láì tààlà wọn mú yín dọ́dọ̀ wa àdúrà ló ń gbàgbára kọ́ àìwá Nàìjíríà báyìí torí pé kí ni àwọn olólùfẹ́ wa ní ká fi Organisation wa ká fi rin ilẹ̀ báyìí fi rin ilẹ̀ káàkiri gbogbo òkè òkun wọn ní ká wá fi rin ilẹ̀ dáadáa ní nàìjíríà tó jẹ́ ìlú titi wa ìlú abínibí àwọn product wa náà wọn ní ká wá fi rin ilẹ̀ gbogbo ẹ̀ lẹ́ ń wò kò tẹ̀wá tí product wa ò dé aláwọn kọ́sítọ́mà ní canada lamẹ́ríkà káàkiri ọlọ́run ba ló ń gbàdúrà o inna li zata lillahi jamia gbogbo agbára ọlọ́run ba ló ní má sálámù wáyé lálẹ́ kọ́ yìí.